وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وأزواجه وذرياته وتابعين له بإحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله واعلموا أنه إليه ترجعون قال تعالى قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين وأن أقيموا الصلاة واتقوه وهو, وهو الذي إليه تشرون ثم أما بعد فيا عباد الله لقد سبق البيان في الخطبة الماضية عن أهمية الأخوة الدينية فأما أماكن التركيز اليوم الضوابط المفيدة لتقوية الأخوة وأولها التثبت عن الخبر المنقول إلينا وقد سبق الكلام عليه ومنها عصم النزاع والتلافي الفرقة بين المتنازعين بين المسلمين وغيرهم المجتمع وإلا قد تؤدي إلى النزاع المسلح وتذهب به الأرواح البريئة وترام به الدماء المعصومة كما وقعت بين قلوب والنصوص وكذلك بين متكئ وإنفاق في الزمن الماضي وللعلماء بأصل النساء طريقان الطريق الأول الاستثناء وهو القضاء على أسبابه وإزالة آثاره الطريق الثاني هو التعذيب في الفئة المعتدية التي لا تقبل الإسلام كله والوقوف جانب الفئة والثاني هو التعذيب في الفئة المعتدية التي لا تقبل الإسلام والسنة والوقوف جانب الفئة متأتى به قال تعالى وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تبيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقدسين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وهي اجتناب السخرية وهي أن يرى الإنسان نفسه قتلا على ضيفه ويحكيه عنه ولم تدري أنه قد يقول الذي قد يكون الذي سخرت منه خير من عند الله سبحانه وتعالى وقد أقرت ما عظم الله قال تعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم فقال العلماء أن السوقية لا تقع إلا من قلب ممتلئ من مساوي الأخلاق ودليل على ذلك قوله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم بأحسن امرئ من الشر ان يقرا اخاه مسلم اخرجه مسلم هذا يقول àwọn ọba adúwọ́sọ̀ الله lọ́sẹ̀ ìtọ́ọ̀n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé lẹ́yìn tí túbà wa ti ní àwàkìlì ọba tó ṣe pé ìkẹ́ rẹ̀ ó ka ìgbòho ayé ìkẹ́ rẹ̀ kò sẹ́ni tí ó kún lò ìkẹ́ gbogbo apáta náà ní ọlọ́wọ́ àyíká yìí òun náà ní àwàkàn ọba àwàkìlì ni ọba tó ṣe pé ìkẹ́ rẹ̀ ó ti wá pọ̀ tó kò ní pín yẹ kò ní pín pín yàn yẹ jẹ́ tí ọ̀gbìn àti ìyá mọ̀ àwọn ìyàwó lè yẹn yẹn tó múlẹ̀ sí àná àwọn làwọn tí wọn ò ti sọ ọlọ́run láyé gbogbo àwọn tí wọ́n ti gbéraga nípa tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n wá tẹ̀lé òfin ọlọ́run tí wọ́n ṣe ìfẹ́ ọlọ́run kárí àwọn ẹlẹ́rú fọlọ́run láyé rárá wọ́n ti gbéraga fọlọ́run láyé wọ́n á ríra wọn káwọn ju ọlọ́run lọ láyé wọ́n á ríra wọn pé ọlọ́run ọ̀já mọ̀ kẹ̀kẹ́ lójú àwọn láyé káwọn bá láyé èyí tó wá láyé ọ̀hún ni èyí ò sì ní iná òkun ní ayé ọ̀hún náà wọ́n wá di ẹni tó kékeré o ẹni tí ó ń fi àdá pa fún wọ́n fẹ́ fi àdá ṣe kí ni wọ́n fẹ́ fi pa ikú ikú ti lé lọ kò ń pa bẹ́ẹ̀ náà tó ní àdá tó wá tó máa wúlò fún orúkọ rẹ̀ yorùbá máa sọ pé ó fi ìyàwó tó yà á fi àdá pa ikú kò ní kú pa o àdájọ́ torí ti eléyìí ọlọ́wọ́n ni ọba tó ṣe wípé ìkẹ́ rẹ̀ ìkẹ́ òfin ìdàgbé ìdáná tó ti pọ̀ sóhun kò ní tó sáwọn ọ̀nà ìjọ náà wò orúkọ rẹ̀ ń dàbí bẹ̀rẹ̀ orúkọ àwa sì ní. àdá ọkọ sọ ọlọ́wọ́n báyìí àní ọlọ́wọ́n bá náà à ń olùrànlọ́wọ́ kọ́dà òun náà là òun náà yìí náà nìyí kò láwọn pé oṣù púpẹ̀ kò náà là wá ní olùsọ tó ga àwọn olówó tí wọn wò lẹ́nu àtàwọn aburú tí wọn máa ń ṣe tí wọn tẹ́lẹ̀ láti ṣe ọlọ́run tó kọ̀ọ̀bà àti ẹ̀ka láti kọ́ ní pẹ́ eléyìí ò ṣe nílé eléyìí ò ṣe kí lọ kó sinmi aburú à bá ọlọ́run àìlú olùsọ́tẹ̀ bákan náà ọlọ́run àìlú náà olóba ọ̀sán tuntun táwa jẹ́ ìta àmọ̀ bẹ́ẹ̀ ìkọ́lọ́wọ́ ẹni tẹ̀sí lára àwọn ẹni láwọn ọ̀gá táwọn nǹkan kéèrè lọ́wọ́ àbá àjọ wa títí láti ẹ̀mí àwọn kò ní kéésì. Òun náà ní bọ́ọ̀dù. Táwa ní bọ́ọ̀dù Jésù bẹ̀rẹ̀. Tẹ́lẹ̀ ń sọ fún àwọn pé ó wà ní ọwọ́ ọ̀gbìn bàbá. Táwa ní bàbá tó wà lọ́wọ́ ọ̀gbìn rẹ̀ wọ́n ní ọlọ́run àtúnyà ká ọlọ́run bá náà jésù náà ká. tó o náà lọ́wọ́ lọ́wọ́ tó ní àbí kòkò yé náà ó ti dàrú o. ìgbà ọlọ́run ọ̀rọ̀ dàrú máa wà náà ni ó máa ń tẹ̀lé ìṣẹ̀lẹ̀ kí ni wọ́n o. ojú sí ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kò lọ́wọ́ ní bẹ́ẹ̀. kọ́lẹ̀ ẹ̀rú ọlọ́run ni àwọn ọmọ ẹ̀ka ti ra wọn. ọlọ́run tí ọlọ́run ọ̀bẹ jẹun

bí tí olùkọ́ lè tó wọn àti fún ẹrú mọ́ta ó lè máa ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí àwọn ẹran ọ̀sìn yìí náà ló ní wọ́n ṣiṣẹ́ síbẹ̀ náà àwọn ọ̀sìn náà ti ṣiṣẹ́ ọba tó owó ìfẹ́ tó ti màlúù ṣiṣẹ́ tọ́lá ìfún wọn wọn lè kó màlúù ká ti ṣiṣẹ́ wọn òun náà lápàjẹ wọn lè òògùn káwọn òògùn kàkà pàjẹ kò sí ní tí olùkọ́ ti tó wà ní ọdún rẹ̀ wọn ràn wọn kéèyàn àìkéèyàn nípa wọn ràn wọn púpọ̀ pàdé lórí ẹ̀ nínú pé wọn kéèyàn ọ̀rọ̀ àgbóyè tó rí kéèyàn nínú ìlànà nínú kéèyàn. nígbà tó ń bá délẹ̀ ìwọ́n pẹ̀lú ọ̀rọ̀ ní kápẹ́lẹ́gẹ́ lọ́rọ̀ ní kọ́ni àwòrán ọ̀hún lọ́rọ̀ àwòrán jẹ́ ọkọ̀ ọ̀gbọ́n lábùkà kan mú wọn wá jẹ́ bíbí fún ni بالبيت إلينا لستم معزومة إلينا إليك نوبة على السلام من بعض الوحيد قلت إليه أردت منه بعض أسمي أدنى ومهمة أطول إليك ìkẹ́nà kan kò ní àárín ìgbọ́ ọba àti àbáyà tó wà ara rẹ̀ lápapọ̀ ẹ̀yẹ ń pẹ̀lẹ́ ọ̀ ẹ̀já parọ̀ lọ́wọ́ ọ̀ ẹ̀já lọ́wọ́ àìpé ọ̀dọ́nà ọba yẹn lápàdà sí ìjọba o gbogbo wọn fẹ́ láyé wọn fẹ́ lọ́lá wọn fẹ́ nípò láti kó oṣù ní ẹjọ́ ọ̀nà o oṣù padà sọ́dọ̀ lọ wọ́n wá sí ìdúró iṣẹ́ rẹ lẹ́yìn ìdúró iṣẹ́ rẹ ọ́ àyẹ̀sán ló kù nínú kẹsàn-án lọ́wọ́ jẹ́ sí ìjà àdúgbò tó jẹ́ sí ìjẹ́ wọ́n náà yẹ ẹ̀rọ wá sí bọ́ọ̀ tó kọ́ wáyé èwo ló ṣe ká èwo ló kó bá kó lọ ṣe tí wọ́n bá tẹ̀ ẹ̀sẹ̀ ó ṣe dé sọ́ọ̀rẹ́ rẹ kọ́ wá sí rẹ̀ bó ṣe dé káwọn àwọn tó káwọn tó dáwọn tó bí wa àti bó ṣe dé káwọn tó náà tó wọn náà mọ ìpè ikú káàkiri fún wọn lọ kó dáa náà tó tó ọ bẹ́ẹ̀ náà yọ ọkàn ọ̀rẹ́ ìjọ yóò fi kẹ̀lé sí sọ̀rọ̀ náà lọ́wọ́ ní ìjọ kan ti bọ̀ bá tiẹ̀ dé ìjẹ́ kí ló ṣe tá kí ló tó pílánì àti lọ́ ṣe yọba béèrè pé ìṣirò ẹ̀ka ẹ̀ka ti kù rẹ̀ lórí rẹ̀ dákun ṣé ilé ìgbádùn ọ̀rọ̀ yóò já sí ni àdílé ọlọ́run ìgbà parí ọ̀rọ̀ tó bá kàrà fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ìpàdà fún ọlọ́run bá ti ní ṣètò kó fi díẹ̀ á ní ìta àbájọ náà ni á ṣe ìdìbò ká táyé ṣe á wà tẹ̀sán lórí ẹ̀ ẹ̀sán wo lè ṣe ìdìbò rẹ̀ kà ẹ̀sán wo wọ́n ẹ̀sẹ̀ ìdìbò rẹ̀ kà ọlọ́run bá ti sọ fún ọ yóò

ẹnì kan lè kọ́ta gbogbo ayé ìsáàmù ni ọ̀nà ìdáwù ìsáàmù lọ́nà ìṣẹ́ sí gbogbo kan ìsáàmù lọ́nà ìdáná gbogbo kan ó ní kí ni o ọ̀nà ọba ti ní o ọba ti sọ gbogbo ayé lápapọ̀ kọ́dà ó tún pàṣẹ fáwọn àbùkù yìí ní ká máa gbé ojú ọwọ́ àtọ̀tọ̀ àyíkú ẹ̀jẹ̀ ìròyìn ọlọ́run o ìlú ọlọ́run tó wà náà ẹ̀lú ọlọ́run lọ́kàn káàdì bọ̀bọ̀ báyà ọlọ́run ọba yìí o ọba tó ti rí gbé ebi àti ẹ báyìí gbogbo wa náà ni àyíká ń lò lọ́wọ́ tó fúnra kankan náà sẹ́ni ọ̀pá ọ̀dọ́ yẹ kí ní àǹfààní lọ́wọ́ ayé wọn àjọba kódà ayé ẹgbẹ́ ti ìtajà bí wọ́n fún ìtajà ayé tó wà lọ́wọ́ àti àyàkó bàtà níyà àforúgbogbo ayé ìyẹn ìjẹ́ nínú àlẹ́ ìjọba lẹ́lẹ̀. ọmọ tẹ láyé títí tí ó ti fi láyé wọn àpárẹ tọ́wọ́ gbogbo àdìgbò àwọn àkókò wájú ọmọ wájú ọmọ kí lè bẹ́ẹ̀ mú wọn bẹ́ẹ̀ ẹ̀já payọ̀ tó lòdì ẹ̀yẹ́ ń tẹ̀lọ̀ ẹ̀yẹ́ ń tẹ̀lọ̀ á ti sàlẹ̀ fún akókò àtọkọjá pàtàkì ìjọ ọmọ ìyá nẹ́ẹ̀sì ìjọ ọmọ ìyá ìjọ ọ̀kan gbogbo wa ìjọ lásìkò wa kájí lásìkò wa tó dáná pàápàá jùlọ láàrin àwọn ọmọ ìyá wa tàbí ẹgbẹ́ mùsùlùmí jìnnà wa. lẹ́yìn níbi tí ó fara tọ́rọ̀ pọ̀ lórí ẹ̀ òun náà ni àwọn òde tó wúlò tó lè jẹ́ kí ìjọba ẹ̀yà tó lágbára dáadáa tí ò ní jẹ́ kí oṣù ìjọba ẹ̀yà kó gbé àdókòtú. alákọ̀ọ́kọ́ rẹ̀ tá a sọ fún wa nínú púpọ̀ àdọ́kọjá òun náà ni tí wọ́n gbé làbáàrí ẹ̀rìn kan wá sọ ẹnikẹ́ni tí ì máa ṣe pàpàá jùlọ ọmọ ìyá rẹ̀ fún ẹ̀sùn wọ́n sọ fún ọkọ̀ ó ti báyìí ó wá jẹ́ pé aburú wọn ń sọ ikú ṣe ẹ̀ríjà wọ́n sọ kó ṣe aburú sí ọ àà mọ́tìrì láti ní ẹ̀rọ tó bá sọ̀rọ̀ àti òkú tó rẹ̀ tó ṣe aburú ẹ̀ nìkan wá fún ọ yẹn náà yóò lọ pé bẹ́ẹ̀ ló lè bà ó ti wá sọ aburú jẹ́ kí òun fún bẹ́ẹ̀ náà yóò tún lọ sọ tiẹ̀ náà fẹ́ nìyún náà tó wọ̀ náà wá sọ̀ sí tó tó dáadáa wọ́n ti láti ká ọ̀kadà wá sà lọ́wọ́ ìgbé àjùmọ̀ tó wọ̀rọ̀ sí ilé léwu. nǹkan tó wá bàjẹ́ tá ló ti wá ti wú pé ìgò tó kọ́ jàmá kò fẹ́ ṣe kí ẹ kò fẹ́ kó padà náà. ìgò tó kọ́ òfin ṣe kí ẹ kò fẹ́ kó padà náà. ẹ yà wá ní ẹni lò tó wá tó ṣùgbọ́n kò bọ́ dáadáa ni tó ti tàyè sí wọn yánni. ní ẹ̀kọ́ owó ẹ̀kọ́ òkúta tòkòtò ẹgbẹ́ ló bẹ̀rẹ̀ lọ́dọ́ wa jẹ́ lọ ni àdìpọ̀ mọ́ sínú ìrìnlẹ̀ dáadáa rẹ̀ torí ìdí eléyìí tí nǹkan tó bàjẹ́ tó bá kú wa ẹ̀jẹ̀ á máa gbìyànjú táyé pé a sọ ọ̀hún tó tó lórí ìròyìn kanjáwá tó wá bá wa kó tó di wípé àmọ̀ wá ṣe kí ni àmọ̀ àmọ̀ yá sí lórí ẹ̀ àmọ̀ lọ bá ẹni tí ó tẹ̀ àmọ̀ bá jà ilé náà ẹ̀kọ́ ni gbogbo bàbá jẹ́ òbí wọn lọ mọ̀ lẹ́sà lè fi kọ́sá lè fi omi kọ́sá lè fẹ́ ka kúlúkúlù nígbà tó wá yá ọ̀rọ̀ padà wá sí àjọ ọ̀padà tó wá tẹ̀ ẹ̀ka tó ti tẹ̀lé ọdún lọ́rọ̀ tẹ̀lé yìí káàmọ̀ ti dùn wò bàbá lọ́nà ìyá lọ́nà àwọn olùkọ́ táǹkọ́ mẹ́lẹ́kọ̀ọ́ ọmọ sọ́kárẹ̀ wọlé ó yẹ wọ́n kéka ẹ̀wọ́ lágbẹ́lá kó lẹ́nu ni wọ́n sọ àwọn pọ̀ eléyìí tó ń tó bá wọn tó lè jẹ́ kí ìjọba yà á ó máa ń tẹ̀lé dáadáa lélẹ́yìn ó sọ wípé kó dáadáa kó tó di wípé ó sì ń gbèsè tó máa gbé bó tẹ̀lé lẹ́nu tó bá tó wá sọ wípé kó ọ̀hún dáadáa tó tó di wípé ẹni yìí lóòótọ́ iṣẹ́ nìkan wá fún ọmọ yẹn ó ṣẹlẹ̀ lóòótọ́ ìfáwọn tó kọ wá sí ìka tó ti mú ìjọba yàrá bàjẹ́ kẹ́lẹ̀ ìjọba yàrá bàjẹ́ lálàáfíà èyí tó máa tẹ̀lé òun náà ni ká fi wọ́ ọ káfíwọ́ ìjà eléyìí tó wáyé láàrin ẹ̀yà méjì eléyìí tó wáyé láàrin ẹ̀yà méjì yálà mùsùlùmí wọ́n ní àbúrò tẹ́lẹ̀ mùsùlùmí tẹ́lẹ̀ tí ó wà ní ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ wà ní ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ní ẹ̀sìn ẹ̀jọ́ ti wọ ìjà tẹ́ bá di tó wáyé mẹ́rin láàrin ẹ̀yà méjì tó pé kí ni tẹ́ ní ṣe bẹ́ẹ̀ ọmọ lè padà dókù ọmọ lè wàhálà gẹ́gẹ́ bí èyí tó ṣẹlẹ̀ láì sí láì fẹ́jọjọ́ nígbà ń sọ yóò tún pọ̀ lóun náà ọ̀rọ̀ náà ní ìwé ìṣẹ̀lẹ̀ nínú òdu àti ẹ̀yọ ọdún. àwọn tó wà ń tẹ̀yẹ àwọn náà máa ń wàhálà tí ó náà. Tó ṣe pé táà bá sọ́ra kódà yóò ní ká máa para wọn. tí àti ìbẹ̀ àti mọ́láyákẹ́ láwọn ọdún mélòó kan sẹ́yìn ìbẹ̀ àti mọ́láyákẹ́ ilé kan pẹ̀lú òkú fẹ́ yẹ ọ bẹ́ẹ̀ pẹ̀lú 1998-1999 lọ́wọ́ ìbábàbí 1998-1999 fẹ́lá tó bá wọn ní wáyé ní ìmọ̀láyákẹ́ àti ìbẹ̀ àmẹ́yẹ̀ tó lọ àmẹ́ ìbúkà tó pàjẹ́ ń tà náà tí òfin fún ti mọ́lẹ́yìn jẹ̀mẹ́ níbi kọ́rọ̀ ilẹ̀ pé ẹja yanjú ẹ̀ káwọn kan dágùn láti mẹ́rin ni ẹja yanjú ọ̀kan fẹ́ràn jẹ́ pé wọ́n bá tẹ́ wọn lọ́wọ́ jáde jẹ̀mẹ́ mùsùlùmí ojúṣe wa ni o bá a gbọ́ sí ẹnìká àtẹnìkẹ́ kì í bára wọn jà ojúṣe wa ni o tá a gbọ́dọ̀ dágùn láti a gbọ́dọ̀ ń pa panáwọ̀ eléjìṣẹ́ láàrin ẹ̀rí kìlò fún bára wọn jà a bí wọ́n á bẹ̀ lókùn làtàjọ wà lókùn báyìí kan náà torí pé títí lágbájá máa ṣe tiẹ̀ kẹ́mi náà máa ṣe tèmi káwọn wà á yà wọ̀ tó wà láàrin wọn yẹn tú ó lè padà ní ìdí kódà tẹ́lẹ̀ lè padà bọ́ o fẹ́ fún wọn máa dájú ìdàkọ́lá wọn o pẹ̀lú àwọn nǹkan àjà olóró òbí àwọn àbá wa ní ọ̀nà méjì tá a fi ìwọ ìjà tẹ̀ ń jọ wa alákọ̀ọ́kọ́ ni kárí wípé ìtò pa báni tí omi òjò láàrin wa àyànjú. a sọ fún tó tó ṣe kí ló fà á táwọn lẹ́yìn bára wọn jà àwa lọ mà á nǹkan báyìí ló fà á. ẹni ti ṣe kí òkè kó fà ó ti já parí náà nù owó òṣèlú kò tún ara náà. ẹ lágbájá tá a jọ kọ́lé ti òun ni omi rẹ̀ ti máa ń lò tí máa wọ ọ̀dọ̀ tèmi ni àti tó tó bá ní bọ̀ páànù lé rẹ̀ inú kọ́páànù tèmi ló máa rọ̀ sí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tí máa bá wàhálà àti jẹnẹrétọ̀ rẹ̀ ẹnu ọ̀nà yàrá tèmi gẹ́gẹ́gẹ́gẹ́ àti ojú wíńdò yàrá mi gbọ́dọ̀ sí wíńdò síbẹ̀ lé ti jẹnẹrétọ̀ rẹ̀ máa lọ. inú wọn kò lè káàbọ̀ bá ra fílà wọn náà ti jẹnẹrétọ̀ rẹ̀ kó lè bẹ̀bẹ̀ wọn. wọn náà kọ́ torí pé bá ti bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ kò ní tẹ́wọ́ náà lọ́rùn ìdáàbò bò ní omi tí wọn náà bàtẹ́ ká bàbá ẹ̀rẹ́ rẹ̀ tó ti mọ́ ara kejì rẹ̀. gbogbo àwọn kan tó lè fi wọ́ gbẹ́nu sí orí òde tó wà láàrin alájọpé yálà ní ti fẹ́ ni lájọpé ládùúgbò ni ní àjọ ń fẹ́ tó ká ti fẹ́ náà ni gbogbo tó wá ti lè máa jẹ́ ìjà láàrin wa ẹ̀já wá ti fún lọ́bàjà yìí ká sì yẹn tó ẹ̀ ká pàdé ẹlẹ́ẹ̀kejì olùkọ́ wa jẹ́ sí pé gbogbo bẹ́ẹ̀ ti sọ wípé ẹgbẹ́ sọ lẹ́yìn kan yarí pé rárá sẹ́ẹ̀ kò ní ta ìsìlámù ní sẹ́ẹ̀ lẹ́yìn tó lè ní táwọn gbogbo yẹn papọ̀ ẹ̀kọ́ bùkù gbogbo yẹn fi kíni ẹ̀jọ̀ tajúbọ̀ òun nìkan ẹ̀fẹ́ jẹ̀ tí gbogbo yẹn bá jọ tajúbọ̀ òun nìkan tí gbogbo yẹn náà kẹ́yìn bò ó àwọn olùfẹ́ hàn aláṣẹ ìwò mẹ́yà látara bẹ́ẹ̀ òun náà wà kọ́ lẹ́gbà tó ń bá wálẹ̀ tó ní ilẹ̀ náà wálé pé a ti láàrin gbogbo oṣù láìsí ọwọ́ ẹjẹ́ tó mi nìkan. wọ́n wà láti wá tó kúlẹ̀ ńlá náà wọ́n sì wá sọ̀rọ̀ ìdílé láàrin wọn. nínú àwọn ọ̀nà a kàn sọ ọ́ lórí bí ọ̀sẹ̀ tó lọ́wọ́ bá láti pàpà jùlọ nínú àwọn ọmọ mi ní ọlọ́run tí wọ́n bá ń bára wọn jà ọlọ́run ẹ̀dá tó ti láàrin àwọn méjèèjì o. tá a bá wá rí ọ̀rọ̀ àkọ́kọ́ náà nìyẹn ẹ ṣàkóso láàrin wa ètò ìpa ìjà yẹn ẹ bá wọn yanjú ẹ̀. ẹ wá ti dúró pàjà láàrin wọn ẹ bá wọn yanjú ẹ̀. kí ni ẹnì kejì sọ ipá nì kejì máa ṣe fún tó bí òun lọ kí ni ẹnì kejì náà sọ ipá nì kejì ṣe fún tó bí òun lọ ẹjọ́ àwọn àwọn ẹ̀ka kaba ni wọn náà máa ń ṣẹlẹ̀ nígbà máa ń ṣẹlẹ̀ ọ̀gá ẹ̀ máa ń ṣẹlẹ̀ láàrin ara yín wa kó tó tán sílẹ̀. ìjà ìbá gbọ́ra wa nínú àwọn ìkó kọjá tó pàtàkì kámẹ́kẹ́ sẹ́mi sí orí òkú máa ń ṣẹlẹ̀ láàrin wa kò sẹ́ni tó wúlò wọ́n gbọ́ àyè kò sẹ́ni tó wúlò ìjà ló dé lórí lòwe o kò sí ẹnìkan tó wúlò tíjà bá ń bẹ̀ẹ́ bẹ̀ẹ́ yẹn ọba fẹ́ padà ní bùkátà sẹ́ni yẹn tọ́nà bá tó bùkátà rẹ̀ kájí ẹni tọ́nà sọ tó nílò lọ́wọ́ ìtọ́nà lọ́wọ́ tó nà lò ìtọ́nà lọ́wọ́ tó nílẹ̀ ìtọ́nà lọ́wọ́ tó nà lò. torí ti ẹlẹ́yìn kò sẹ́ni ká tí ò wúlò bọ́lá ọba àti ẹgbẹ́ lábọ̀ ti tó ìlú ayé lẹ́nu yẹn lọ́wọ́ ọba àti ẹgbẹ́ lábọ̀ fún wa pé ẹyẹ kú sí bàtà ọ̀nà kéjì tẹ́wọ́ á

ẹ̀yin náà lẹ tó dákùn nígbà tó dé ẹ̀jẹ̀ gbẹ́jọ́ tí wọn náà tó tún dákùn kà wọ́n lọ jẹ́ ká bó ti lè fi ìjẹba lú ẹ̀ àìmọye tí sì ń mú mọ́ra tó ń lò lè ṣe yóò ti dákùn wàhálà sí lẹ́lẹ̀ ààrẹ síbẹ̀ lẹ́lẹ́ tó náà bá tún dákùn wọ́n bá tún gbogbo sí ẹni ó tún kù fẹ́ tó sí náà wàhálà wà tún dé òun o ìhun o tóun náà lè ṣe kẹ́kẹ́

lọ́nà ìwé ẹ̀sìn déédé ẹ̀sìn ló máa dọ́gba ọlọ́wà ní ẹlọ pàdé pé wọ́n lè ní àti mọ̀mí ní olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀ ya kan náà ń wọ̀rọ̀ ẹnu wa ṣàtúnṣe láàrin ara ní ẹ̀sìn páyọ̀ ọlọ́wọ́ wa tẹ́ bá ti páyọ̀ ọlọ́wọ́ wa ẹ̀ rà ní wa. jàmbá nínú àwọn ọ̀nà tí ìjọba ya tí wọ́n ti dìbò mọ́lẹ̀ dáadáa ni o kàmàlì pàdé ti àwọ̀ lọ́dún tí olóòótó kò ní wáyé láàrin àwọn ọmọ ya kiri jẹ̀mọ́ mùsùlùmí nínú káàkó sínà sí tí ìjọba ya tí yóò fi dúró déédéé òun ká sínà sí wọn bí wọn fi yẹ lórí kó wọlé rẹ kọ́nà dá ọ̀rọ̀ láta sí ọ̀fẹ́ nìkejì kọ́ máa bó kéré ẹnì kejì tí wọ́n ti pé ọlọ́run fún wọn lọ́la kàdé òun lọ. bẹ́ẹ̀ sì ni ìwọ yìí náà mọ́ ọ́ báyìí kó o ti ń tilẹ̀ lẹ́yìn ó lóore jù ọ́ lọ́dọ̀ náà ó lẹ̀ ní máa ń tẹ̀ dáadáa ẹni tó o ti tilẹ̀ lẹ́yìn pọ̀lọ́ yìí ó lè lóore jù ọ́ lọ́dọ̀ ṣùgbọ́n ọlọ́run náà bá wúwo náà ní ọlá ayé kan gbogbo àdúrà rẹ ó wọn lọ wọlé àti kékeré wọlé àti tó ká olùmẹ́lẹ̀ tó kẹ́lì yẹ olùlọ́lá jù tó nígbà tó bá fẹ́ ní ìmúdé ẹ̀yẹ lọ́dọ̀ ọlọ́run ní oṣù tó ti gbọ́ lọ́dọ̀ ọlọ́run olùdíje ẹ̀yẹ. ọlọ́run àyẹ̀wò lọ́mọ àgbà ní pé ẹ̀wọ́n tó bá sàdúgbò lódodo ìjọ ọ̀kọ́mọ̀tò ọ̀fẹ́ ìdíje ẹ̀yẹ o ẹnì kan ọ̀fẹ́ nìkan di ẹ̀yẹ o tó ń pẹ́ tó ìdíje ẹ̀yẹ yìí ó lè lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run o yóò ọ̀nà o òun náà sọ̀rọ̀ níbi àyà ìta tó lọ bẹ̀ ẹjẹ́ àwọn tó tẹ̀lé níbi àyà yìí náà ọlọ́run wá yàn lọ́tọ̀ ó wá lẹ́yìn obìnrin ẹ̀yìn obìnrin kóbìnrin ọlọ́pọ̀ obìnrin kejì obìnrin kan bí ẹ̀yẹ́ o abẹ́ẹ̀lìkan àwọn obìnrin wà ní náà ìjọ ọlọ́pọ̀ wá dá obìnrin àwọn ní torí pé yìí obìnrin ló kọ́ máa dúdú àwọn obìnrin mọ̀jẹ́ ti jìra wọn sí ẹ̀yẹ́ wọ́n mọ̀jẹ́ ti yẹ pẹ́rẹ́ ọmọ làkejì tí kankan bá ń ṣe ọlọ́ọ̀lẹ́yìn obìnrin lọ́wọ́ yìí o ẹ̀rọ mọ̀ fìlà ń ẹ̀yẹ́ o torí pé ọlọ́run dá wọn lọ́lá kan ọlọ́run ṣe kankan fún wọn tí wọ́n fi ní kọ́ ọ̀dá ajẹ́ nìkan jùlọ ìtọ̀nà tó wá fi ní kọ́ ọ̀dá nìkan yẹn ẹni tí bẹ̀rẹ̀ ní ibi ẹ̀yẹ ni ọ̀rọ̀ tọ́wọ́ sí ní ẹ̀yẹ́ ó ti tọ́lọ́ ọba àlejò lágbé tóbi ojú kéré ẹ̀yẹ́ o ẹni bá ti ṣe bẹ́ẹ̀ ìdúró ọlọ́run wà o. àwọn àbá ni ẹ ní ẹ̀yẹ́ tẹ́ tí wọ́n wáyé rẹ̀ wọ́n lẹ̀ kọ́ máa sí ẹ̀yẹ́ àyàfi ká ní pé ẹni yẹn àwọn aburú pọ̀ tó wọn kíkà. wọ́n rí àwọn ọ̀rọ̀ yìí òun káàkiri sọ wípé bí ọmọ èèyàn bọ́ bá ṣe kí aláburú sí sábúrú láti pọ̀ lọ́wọ́ rẹ̀ sí lẹ́yìn tí ọmọ ìgbòjú kéré ọmọ ìyá rẹ̀ tí ọmọ ìgbòjú kéré ọmọ ìyá rẹ̀ tí ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ sílẹ̀ ní bá wà láàrin kẹ́kọ̀ọ́ tí ayẹyẹ rẹ̀ sílẹ̀ ni wọn wá lẹ́ni wọn kàbí kọ́ wá sọ díẹ̀ tó o tiẹ̀ tó lọ́rẹ̀ rẹ̀ o ò tún ní kíní kàtó tún ti báyìí o ò tún ní kíní kàtó ti báyìí gẹ́gẹ́ bí wọ́n ti máa bẹ́ẹ̀ wọ́n máa bèèrè sọ bẹ́ẹ̀ wọ́n máa fojú sọ kò sí kẹta kí wọ́n sọ o lórí fún ọlọ́pàá ọmọ ìyá wọn fi ẹ̀yẹ yìí náà ni ọlọ́ni ẹ̀ jìnà sí o torí pé yan ọmọ tó fi kẹta kẹta ní ṣe ẹ̀yẹ wọ́n ti àjù ní ọlọ́dọ̀ ọlọ́run ọba tẹ́ padà wá kó ìdí ọlọ́run tó ń kẹfẹ́ ṣe yẹ torí ṣe eré ìjọba mùsùlùmí ẹ̀ka jìnà sí wọn abẹ́ni kejì wá ṣe ẹ̀yẹ kí ìjọ ọmọ ìyá ìjọ láti kọ́ kódà gbogbo tọ́wọ́ la kéjọ ṣe wọn àti wọn sọ kó ṣe láti fi ká ẹ̀yẹ rẹ̀ lẹ̀ wọn wà lẹ́nu sọ́ọ́ di ẹni ẹni ẹ̀sìn ẹni yẹpẹrẹ gbogbo àwọn kan yìí láwọn ẹja ṣe nà sí o abẹ́lẹ́ ọ̀rọ̀ àdìjọ́lá ọlọ́run tó wà lẹ́nu tí ó kọ́ tí ó gbà ọlọ́run àrùn àkọ́hàkọ́ wọn fún un nàìjíríà wọn àrùn nàìjíríà النبوة لبعض على بعض وثيقة واجبة ومستحبة ونهى عن كل ما يضعف هذه الأخوة أو يقترب من الأقوال والأقوال الجريمة والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه الذين ضربوا الأروع الأمثلة للأخوة الصادقة فكانوا كالجسد الوائد وكالبنيان الوائد يسب بعضهم بعضا أما بعد فمن الثوابت المفيدة لتقوية الأخوة اجتناب التجسس عن قلوب الناس فقد نعى المولى سبحانه وتعالى أن قال تعالى ولا تجسسوا ومنها تحرير الناس باللقب يقرأون لأن ذلك يزول الإنسان ويورث العداوة خاصة المسلم خاصة المسلم وربما يسبب أردت بالمثل قال تعالى أو أردت بالمثل قال تعالى ولا تنجزوا أنفسكم ولا تنافسوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون Ada fún ọlọ́run orang? Orang itu ti lóògùn fún wa gbogbo tí yóò máa jẹ́ kí ìjọ máa yá tó sì ju múlẹ̀ dáadáa nínú àwọn àtàtọ́ yẹ pé ó yẹ kéèkì ló ṣe fún ẹnì kejì mi fún ẹnì kejì mi náà ó ṣe fún mi tí ó sì ju ìjọ ni àti tó ṣe pé ẹ̀sìn ló fẹ́ ká ṣe tí ó lè tuntun ìjọba ìyá wa mọ́lẹ̀ láàrin ara wa. bákan náà ó sì kọ̀ fún wa níbi tí máa jẹ́ kí ìjọba ìyàwó lẹ láàrin ara ẹni àbí tó lè gé ìjọba ìyá yẹn tó lè gé dànù ká lè dènà sí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀. nínú àwọn ọ̀rọ̀ sísọ ni táwa náà máa ń pèsè máa ń sọ̀rọ̀ yìí lápájáwó ló kó ìlànà ọ̀rọ̀ tí mo ti sọ náà wà náà ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí mo ti láta àpò òtò yẹ tó ti ká fẹ́ lé ọ̀rọ̀ mi ti tẹ́ fẹ́ lé kéèyàn sọ ló fẹ́ tẹ́lẹ̀ mi sọ ní wọ́n mẹ́tọ́. èyí tó bá yẹ kéèyàn sọ kọ́dà bẹ́ẹ̀ ni ọ̀bẹ sọ á sọ. báwo ọ̀rọ̀ mi fẹ́ kó bùkátà kéèyàn sọ náà ẹni òsì nífẹ̀ẹ́ ẹ̀rú bẹ́ẹ̀ kéèyàn sọ àpò. bẹ́ẹ̀ náà ń lo àwọn ìṣe pẹ̀lú tá a bá ṣe ọmọlàkejì wa yóò di wa nígbà tí wọ́n sáwọn náà nígbà

níbi ìjọba ìyá òdodo tó lè pé ẹnì kejì bí ò bá síbẹ̀ bí bá béèrè rẹ̀ náà ọmọ ìyá rẹ̀ kejì láì síbẹ̀ rẹ̀ ìtẹ́bí ìyẹn bá sọ nípa rẹ̀ ẹ̀ bá kó ẹ̀ nígbà tí wọ́n ń ṣe àlífà

wọ́n bẹ̀rẹ̀ náà àbáwa òṣùmáà nípa àbáwa ọmọ lẹ́yìn tó sì lẹ́sí pé ọ̀rọ̀ tá àbáwa òṣùmáà bá ń sọ yẹn òun ló ní mọ́mọ́ ẹ báwo ló dùn ó pé àbáwa ọmọ ìlú ìjẹta nígbà tó kọ èyí nílé ìyàwó ni àbáwa ọmọ rẹ̀ àbáwa òṣùmáà ní sẹ́ẹ̀rí sẹ́yìn náà bí ọlọ́ọ̀bà lẹ́yìn ọlọ́mọ ti lọ àmọ́ sẹ́yìn tó wá ṣe dáadáa kan níta tẹ̀ báyìí ó ti ṣe àìmọye dáadáa orúkọ tó bìnrin kọ̀ọ̀ ẹ̀wù gan. Tẹ́lí lọ àwọn kọ̀ọ̀kan rẹ̀ tọ́lọ̀ ń bá àdéjọ́ rẹ̀ tẹ́lẹ̀ ṣe máa bí òun tó ká ìta rẹ̀ fẹ́wò yẹ kọ̀ọ̀kan rẹ̀ tó ká lù lọ. Ṣé wọ́n náà wọ́n náà máa ká ìwọ́n náà máa rí ọ̀rẹ́ rẹ̀ sí? Ṣé náà ìwọ́n náà máa rí ọ̀rẹ́ rẹ̀ sí? Ṣé báwọn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ rí sẹ́ni yẹn ti gbàgbé tó ti sọ àforíjì lórí ẹ̀ tó ń wọ́n òṣèlú ọ̀sẹ̀ pé ló ń bá òun náà ló jẹ́ nù èdè ni mo ṣe irú ìjọba yìí rí tẹ̀kọ́ tó ń náà bá tó rántí nínú ìlú ọmọ bàjẹ́ ní káà èmi ni mo ṣe irú ìjọba yìí láyé ṣe nígbà tí wọ́n bẹ̀rẹ̀ nípa ọ̀rẹ́ tiẹ̀ lọ́wọ́ rẹ àdúgbà tí wọ́n bẹ̀rẹ̀ nípa ọ́pọ́nẹ́tì rẹ̀ fẹ́ lọ́wọ́ rẹ ṣèbí tí wọ́n sọ ní tí wọ́n sọ nípa nípa rẹ̀ ṣe báwọn ọ̀rẹ́ tó bá àwọn náà ní ilé tó ti àbíjá ara wọn ní wọn wà wọ́n fẹ́ ìyẹn gẹ́gẹ́ láyé fi káńtà ẹ̀ ìyẹn gẹ́gẹ́ láyé fi kíni ìyẹn gẹ́gẹ́ láyé fi káńtà ẹ̀ wọ́n láì pè títa káyọ̀ máa rí abẹ́rẹ́ ìta àwọn yìí wọ́n tó látòkú yìí fún wa káàdé wọn òun tó báwo ni wọ́n lu ayé wọn láàrin ara wọn ẹ wo ẹ̀sán ni o tí mo pè é sọ̀rọ̀ ni.

tó lọ rí ni ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ kò láti ṣe yẹn má eléyìí ni máa jẹ́ kí ìjọba ìyàwó ṣe kéde òun ni máa jẹ́ kí ìjọba ìyàwó dúró déédéé àwọn àpèjúwe làwọn ẹ̀ fún wa nínú ẹ̀sìn ẹ̀wá ló pàtó kan náà gbọ́ pàtó láti kó jẹ náà ẹ̀tọ́ lẹ́gbẹ́ tí ó náà lórí òun náà ní ara bẹ́ẹ̀ ní kó yẹ ẹ̀yìn lè máa rògbò lé o àmọ́ àti tí mọ̀

ìbúdó làwọn tó kọ́ra ní ọ̀tọ́ta ọ̀tọ́ àwọn ẹ̀yẹrẹ náà nìyẹn. àbá ọmọ wọn jáde lóru wọn wà lórí kó kéde ń ṣẹlẹ̀ wọn ní ọ̀gá tó wá jáde wọn gbọ́ káwọn wọn gbọ́ ìpè nínú ilé kan wá dúró lẹ́kẹ̀lẹ̀ wọn wá rí pé ìyá yẹn kó lórí àwọn ọmọ rẹ̀ kákẹ́ kó lórí wọn dákẹ́ wọn tó wá ń sọ̀rọ̀ yáwa àbá ìjọba ni ó kò sí dáadáa wọn lè tún sọ̀rọ̀ fún náà nígbà náà tí ó sì báyìí ní pé èyí ń pa wá ń ṣe òkúta ló ń lè jẹun tí wọ́n ń ṣe òkúta láti lè àwọn ọmọ èyí náà ń kojú ọtá àdáyé kíkiri ìyá òkòkì sílẹ̀ bí ìjọba tó wá kíkiri.

ọjọ́ kejì ó ní wọ́n lọ bẹ̀rẹ̀ tó wọ́n lọ sí àkójọ oríṣiríṣi ọ̀nà tó bí àná tọ́lá ti wọ́n kọ́ tọ́lá ti wọ́n kọ́ ìwé ìyẹn lọ sí ìyẹn lọ padà nù nípa tí ọ̀dà nípa wa nípa tí ọ̀dà nípa wa dáa lórí òjì láwùjọ báwọn ẹ̀yìn wọ́n tó láwùjọ bí dáadáa tọ́yọ̀ pé apá kìíní okun apá kejì lọ́wọ́ ni o. jama nínú àwọn oúnjẹ tó lè jẹ́ kí ìjọba ìyàwó lágbára dáadáa òun náà ní ká tún dènà sí ìmọ̀ àtọ́ fún kí àléébù ara wa káàkiri ọlọ́ọ̀bà ní tọ́lá ló fẹ́ o ọlọ́ọ̀bà ní tọ́lá ní ẹ̀kìnà sí ìmọ̀ àtọ́ fún kí àléébù ara wa káàkiri o. ẹ̀yìn ọba tó fẹ́ rẹ̀ ọ̀ọ́dún fẹ́ rẹ̀ ara lè rẹ̀ tó tó ló fẹ́ rẹ̀ àléébù rẹ̀ náà máa tó káàkiri ẹja jìnà sí fúnà tó pa àwọn tó ti jẹ́ tó ti kọjá tó ti kọjá òun ẹ̀rọ máa tó káàkiri láti lè dùn máa wọn àti ìjẹ́ sábà ẹ̀kọ́ wa ilé láwọn tó káàkiri táàgbà pé tó ti kọjá ìjọba àyọ̀ òun ti dùn mọ́lẹ̀ o bákan náà mo bá dùn tó láti wọ́ wa ìmá pẹrẹ ni ló kọ kó kọ ìmá pẹrẹ ni láwọn àdàpọ̀ burúkú sẹ́ni tá ń pè bẹ́ẹ̀ inú òfin fẹ́ sí ìlànà ọ̀fọ̀ àwọ̀ pàpà jùlọ ọmọ mùsùlùmí mùsùlùmí yóò máa kọ kápẹ́ owó ọmọ ọkọ̀ ẹ̀ lórí òsì títà báyìí nínú ló sọ ẹ̀ ló kọ púpọ̀ tó bá sọ ẹ̀ ló kọ púpọ̀ wọ́n pè ló kọ púpọ̀ ẹ̀mí kà tẹ̀ra ló kọ púpọ̀ ìsìláàmù ní ọ̀dà o ìsìláàmù ní ọ̀pẹ̀ra ní ó kọ púpọ̀ o ìsìláàmù ní sí ọ̀rọ̀ kọ kò kíì lẹ́yìn ìgbàtẹ́ ti jẹ́ mùsùlùmí òdodo ọlọ́ni gbogbo ẹni tí wọ́n bá jáwọ́ bí eléyìí tí òkú bá ti àmọ́ sílẹ̀ ní ọkọ̀ kókó ọlọ́ni alábòsí irú àwọn ẹ̀rẹ́ o ẹ̀rọ ọlọ́ni alábòsí irú àwọn ẹ̀rẹ́ ó fi hàn wáyé pé nínú tí máa jẹ́ kí ìjọba ìyá okùn ìjọba ìyá kó yí dáadáa kò náà ní káwọn àti ra olóko kókó káwọn àti ra olóko tí ò sáájú ọ̀tẹ́ wa lọ́rùn gbogbo àwọn tí wọ́n yẹn ẹ wá wà àpálẹ̀ ní Islam àpálẹ̀ ní Islam tẹ́sí wọn wá kọ́ wa òun lọ́ba ká máa pẹ ẹni tí ò sí ìbímọ ní bàbá alágbájá tọ́lá ìlú inú nǹkan tó kó ìyá nípa ah, tẹ́sí ọmọ kékeré ẹ máa ọmọ kékeré kí ni ọmọ ọmọ Islam nìyẹn nígbà tẹ́sí pé ní wọn bàbá kiri kan àdúgbò bá àwọn kó bí oyún eléyìí lẹ́kọ̀ọ́ Islam Islam kọ́ àtẹ̀wọ́n tá a bá bẹ́ jẹ́ kí ìjọba ìyàwó dúró dáadáa gbogbo àwọn kẹta sọ yìí á jìnà sí láàrin ara wa á jìnà sí àwọn bọ́lẹ̀ à ń kẹnu bọ́lẹ̀ káàkiri à ń fi mú sílẹ̀ nípa àdínkù ara wa à ń à ń wá sí tí wọ́n ti á ń fi ọ̀sẹ̀ tó kó ìlú náà pẹ̀lú ọ̀pọ̀lọ́ àwọn tó kù náà nínú mùsùlùmí tó mọ̀ wáyé wájú kù láti mọ̀ ká wa. اللهم انصر الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم امنا في دولتنا دوله نيجيريا اللهم آمنا في ولايتنا ولاية الأردن وجميع ولايات بلاد الدولة اللهم آمنا في غرفتنا اللهم آمنا في مجتمعنا اللهم آمنا في غرفتنا اللهم اعذنا في كفتنا برحمتك يا رحم الراحمين اللهم اصلح لنا اولادنا واجعلهم اولادا صالحين برحمتك يا رحم الراحمين اللهم أبلنا من ازواجنا وذرياتنا كل بعيد واجعلهم واجعلنا اللهم أبلنا من ازواجنا ومن ذرياتنا كل عين واجعلنا للمتقين إماما برحمتك يا رحم الراحمين اللهم ربنا آتنا من لدنك رحمة وإن لنا من أمرنا رشدا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجزا واتنا والمسلمين بمكارم الحمد لله اللهم اسمنا أنت كافي اللهم اسمنا أنت في العمل يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم قوم إلى